أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله سيد الأولين والآخرين إمام مرسلين صلوات الله والسلام عليه وعلى آله وصحابه وجميع من والاهم بإحسان إلى يوم الدين مع بعد أيها الإخوة أوصيكم ونفسي بتقوى الله تبارك وتعالى يا أيها الذين آمنوا تقوا الله قاته ولا تموتون إلا وأنتم مسلمون يا أيها الناس تقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وباس منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به وراء الهام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم آمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما أباد فإن أصدق الحديث كتاب الله وخير الأدي يد محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فليعوذ بالله من ذلك أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá Allah ọlọ́ọ̀bá tí a dúpẹ́ fún òun náà ni ọba tí ó tún fún wa ní àǹfààní láti máa pàdé ní ìjókòó èyí tó já sí wípé. òun náà ni ìjókòó èyí tí a fi ń gbọ́ àgbọ́yé lórí kí ni ọlọ́run sọ kí ni Muhammad sallallahu alayhi kí ló sọ. ìjókòó yìí àwọn wa wọ́n máa ń pè ìjókòó ẹ̀kọ́ tẹ̀sìn èyí tí anábìwá Muhammad sallallahu alaihi wa sallam tí anábì ní gbogbo ìgbà tí yàn bá ń bára rẹ̀ nínú mọ́ṣáláṣí lẹ́yìn tí ó ń ṣàlékún ìmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run. anábìrin tí ó máa ṣẹlẹ̀ sírò àwọn èèyàn tí wọ́n bá ń bẹ àwùjọ báyìí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́run fi àwọn màláíkà rọ́ kiri ká wa. bákan náà ọlọ́ọ̀bá alá yóò wá máa sọ ìkẹ́ rẹ̀ kalẹ̀ fún wa láti sánmà. ìkẹ́ yìí òun ni wọ́n máa bẹ pẹ̀lú rẹ̀ títí títí tí wọ́n fi túká. àwa bí ọlọ́ọ̀bá alá èyí tá a tún fẹ́ sọ. So, lórí ìjòkó wa ní alẹ́ yìí kí ọlọ́run bá Allah kó fi sínú mìsánù àsàdáàtì ẹnìkọ̀ọ̀kan wa. bákan náà a tún wá ń bẹ̀ ẹ́ wípé èyí tá à ń ṣe yìí kọ́lọ́run bá Allah kó jẹ́ abáńbi tó lè lálẹ́ kìyàmà má ṣe ní èyí tá a fi san gbèsè kọ́lọ́run ṣe léyìí tí ó ṣokùnfà àlùjánnà ẹnìkọ̀ọ̀kan wa lìtàlámù jẹ̀míà kóníkálukú wa lọ mà lótìtọ́ àti lódodo wípé èyí tó fi ń lóore jù tó fi ń dáa jù lọ́nú ọ̀rọ̀ tó fi ń jòlò jù lọ́nú ọ̀rọ̀ òun náà ni alukur'ani karim ẹ wá rí ìmọ̀nà tí a máa ń tẹ̀lé tí a fi ń gbọ́ kur'ani yìí òun náà ni kí a máa lo sunna nabi wa muhammad sallallahu alaihi wa sallam èyí táwọn èèyàn bá wá pè lẹ́sìn èyí tí o lẹ́rìí nínú alukur'an èyí tí o lẹ́rìí nínú sunna òun là ń pè ní ẹ̀sìn àrọ́dàrọ́dà àwa bí ọlọ́run bá allah subhanahu wa ta'ala irú ẹ̀sìn báyìí ọlọ́run má jẹ́ ọlọ́run a àwa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bá allah àrọ́mọdọ́mọ ẹnìkọ̀ọ̀kan wa wa ṣe wọ́n ní má yọ oníbídíà láàrin wọn má sì yọ ìkọ́wọ́tàn ìmáàni. ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ wa èyí tí à ń bá lọ à ń ṣàlàyé fún wa tíra tá à ń pè ní sharh sunna tí àfáà wa àgbà tá ń pè ní abi muhammad hasan bin ali khalaf alibarbahari tí wọ́n kọ eléyìí òun ni tíra tí à ń ṣàlàyé fún wa tíra yìí àwa ń bẹ ní abala mọ̀kọ́dímà òun náà ni ọ̀rọ̀ ìtìsíwájú àti ìwọ́nu tíra yìí tíra yìí wá ní àfáà wa tí wọ́n ṣe ṣáàrù ẹ̀ òun náà ni àfáàwọ̀ àgbà aláàmà sọ́ọ̀lì Fawzan bùnú Fawzan àfisọ̀láwò wàrà ọlọ́ba ṣe dáadáa fún àwọn àlùfáà wa yìí kọ́lọ́n ti bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn lórí dáadáa Ibadallahi ta'ala agbéyẹ̀wò ní ọ̀sẹ̀ tó kọjá àwọn alfaz èyí tí àwọn àfáà máa ń lò fún in tá ń pè ní àdíọ́kàn àwa mùsùlùmí. a ní nípìnlẹ̀ tí àwa àfáà tó bá fẹ́ tọ́ka sí àdíọ́kàn àwa mùsùlùmí wọ́n máa ń pè ní àsúnà. wọ́n nígbà tó yá tí orúkọ yìí tó tún gbéra sọ wọ́n tún pè ní torúkọ yìí tún gbéra sọ wọ́n tún pè ní atawhid wọ́n pè ní ashari wọ́n pè ní ashari atu wọ́n pè ní atawhid wọ́n pè ní alakida bákan náà wọ́n pè ní al eléyìí ni orúkọ tí àwọn àlùfáà síwájú tí wọ́n ń pe àdìọ́kà wa mùsùlùmí nípínlẹ̀ wọ́n ń pè ní àsúnà àṣẹ̀rí àtù wọ́n tún máa ń pè ní àlàákìdà wọ́n tún máa ń pè ní àtàwọ̀hìd wọ́n tún máa ń pè ní àlìmáàn eléyìí òun ni àwọn orúkọ tí àwọn àlùfáà tí wọ́n ń pe àdéhọ́kàn àwa mùmìnì. aṣàlàyé eléyìí fún wa ní ọ̀sẹ̀ tó kọjá. àwọn olùfọ́ wa ní àmà yúnkìrù hàdà ó wá ń bẹnu àwọn èèyàn tó já sí wípé wọ́n á ní ẹ má sọ fún wa pé kinní kan ń bẹ. tí wọ́n ń pè ní àkídà. ẹ má sọ fún wa ipe kìíní kan ń bẹ tí wọ́n ń pè ní tawhid. ẹ má sọ fún wa ipe kìíní kan ń bẹ tí wọ́n ń pè ní asunna. ẹ má sọ fún wa pé kìíní kan ń bẹ tí wọ́n ń pè ní àṣẹríàtù. wọ́n ló ń bẹnu àwọn èèyàn tí wọ́n máa ń sọ gbólóhùn yìí. wọ́yà kúl. Cool. wọ́n sọ ní ọ̀rọ̀ wọ̀nyí pé al-aqidatu wa tawhid istilahun laysa alayhi dalil wa laysa mawjuda fil Qur'an wala fi sunnah. ìdí tí wọ́n fi ń sọ pé ẹ má sọ pé kinní kan bẹnu ẹ̀sìn yìí àkídà ẹ sì má sọ pé ọ̀rọ̀ kan bẹnu ẹ̀sìn yìí gbólóhùn kan bẹnu ẹ̀sìn yìí at àwọn àlùfáà ní àwọn tí wọ́n ń takò gbólóhùn yìí kí ni ìdí tí wọ́n fi ń takò ó wọ́n ní ìdí ni wípé laysa alayhim dalilun wala laysa alayhim dalilun wa laysa mawjuda fil Qur'an wala fi sunnah wọ́n ní ẹ̀rí ọ̀rọ̀ yìí kò sí ẹ̀rí kan fún ipe kìíní kan bẹ al kò sí ẹ̀rí kan fún pé kìíní kan ń bẹ at-tawhid kò sí ẹ̀rí fún kódà gan kò ń ṣe nínú tí ń bẹ nínú alukur'an ibẹ̀ kìíní kan ń bẹ àkídà ni kìíní kan ń bẹ tawhid ni tẹ́ bá wọ alukur'an kò sẹ́rí fún gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kàmákìlà wọ́n ní bákan náà tá wọnú súnnà kò sí ẹ̀rí fún àwọn àlùfáà ní. فآذا تشكيك يريدون به أن يعتصوا أن يعتصوا هذا العقيدة wọ́n ní ẹ̀rí tí wọ́n sọ yìí àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ rújú yìí kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ tí wọ́n fi sọ àwọn àlùfáà ni wọ́n sọ nítorí wípé أن يعتصوا هذا العقيدة ìyí tí wọ́n fi ń sọ ni wípé àníyàn tẹ́sù hazil àkìdà ìyí tí wọ́n fi ń sọ ni wípé wọ́n fẹ́ wù táà ń pè ní àkìdà wọ́n fẹ́ wù tegbòtegbò kò fẹ́ já gbọ́ kankan nú ẹ̀sìn má tó wọn pè ní kí ni àlàkìdà wọ́n fẹ́ wù tàwíìdù tegbòtegbò kò fẹ́ yẹ káwọn èèyàn máa sọ́nú ẹ̀sìn pé kìnnìkan ń o tí wọ́n pè ní kí ni wọ́n pè ní tàwíìdù ṣe é mọ̀ pé wọ́n ti ní al-aqida la mawjuda fil Qur'an wala fi sunnah wọ́n ní tẹ́ńpẹ̀ ní àkídà kò tiẹ̀ sínú al-Qur'an kò sínú sunnah bákan náà tawhid la mawjuda fil Qur'an wala fi sunnah kò sínú al kò sínú kíni kò sínú sunnah ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ṣákìtà ń bẹ náà lu Qur'an ṣètà ìdùn bẹ náà lu Qur'an ṣẹlẹ ọ̀rọ̀ tí wọ́n kọ́ sọ yìí irọ́ ni wọ́n pa irọ́ ni wọ́n pa. àkìdàtún mawjúdùn fil Qur'an wa fi sunnah wa tawhid mawjúdùn fil Qur'an wa fi sunnah ṣẹ̀rí àkídà ó ń bẹ ní alukur'an katolic kankan ò sí nínú alukur'an àkọ́kọ́ béèrè yìí pé kí ni ìtumọ̀ àlà àkídà mustakun min kalimatin aqada yaakidu ekudatan tàbí ká ní akọdà yòákidu àkídẹ̀tẹ̀n ibẹ̀ ni wọ́n ti yọ gbólóhùn àkídà kí là ń pè ní àkídà ó ta kókó yóò ákìdù ó ń ta kókó. tọ́wọ́ ní tàkìdàn títa kókó. tabawani akidatan akoda yu akidu akidatan. òun náà ni títa kókó nǹkan kan ní àdìọ́kàn tíyàn so mọ́nú ẹ̀mí ẹ̀ lọ́hùn lọ́hùn tíyàn ò wá gba nǹkan náà kó ṣe kí tẹ̀mọ́ kó láyè jáde kíyàn ta kókó nǹkan kan sínú ẹ̀mí ẹ̀ ìyẹn wá de nǹkan náà mọ́lẹ̀ débi wípé nǹkan náà ò ráyè jáde nínú kíni nínú ẹ̀mí yàn nígbà tí yàn ti ti gbogbo ilẹ̀kùn èyí tó lè gbà kó ṣe kíni kó fi jáde kúrò nínú ẹ̀mí ìyẹn ti tì í náà níta pé lákìídà nù izan ẹni gbàpọ́lọ́ ọba Allah ẹyọ kan ni a rí i pé inú ẹ̀mí ni ó ṣe kí ni jama òun yóò dé má yóò dé mọ́lẹ̀ tó bá wá pàdé ẹni tó sọ pé ọlọ́ọ̀ba Allah mẹ́ta sọ́dọ̀ wo jọra wọn kò ní jọra wọn kí ni òjò jọra wọn torí ẹni tó gbà yìí ti ọlọ́ọ̀ba Allah mẹ́ta mẹ́ta ló di ẹyọ kan nǹkan kan lòun náà dè mọ́lẹ̀ inú ẹ̀mí rẹ̀ tó fi gbà bẹ́ẹ̀. àwa rí àwọn àkọ́ èdè tó jẹ́ àsọ̀yìnhà èyí tó mẹ́lá Al-Qur'an Karim àwọn àdìọ́kàn tó lálàáfíà ara rẹ̀ náà ní í pé. àdèmọ́lẹ̀ atakókó rẹ̀ nínú ẹ̀mí wa pọ́lọ́ ọba àlẹ́ ẹ̀yọ̀ kan ni àkédànù. ara rẹ̀ náà ní kí a gbà pé ayé tá a wà yìí yóò tán àkédànì. ara rẹ̀ náà ní kí a gbà pé inú sàárè ìkẹ́ ń bẹ sẹ́ni bá ṣe dáadáa ìyà ń bẹ sẹ́ni bá ṣàbùrú àkédànì. kí ló wá ń pè ní àtàwíìd ṣe rí àtàwíìd òun náà ni wọ́n yọ ọ́ látara wáhádà yuwáhídù tawhidan èmú adẹ́dà láṣọ yuwáhídùlá ó mú ọlọ́ọ̀ba àlá ní àṣọ tawhidan mímú àlá ní kíni àṣọ sálùkùrá ní ìwájú ìfúwakọ́lọ́ ọba àṣọ ni. àwọn tó àwa ní. أما العقيدة أهم من التوحيد ṣẹ́rí àkídà òun fẹ́ ju tawhid lọ. wà tawhid àkásù mínàlẹ̀ àkídà òun ṣe kí ni òun tiẹ̀ òun ṣara rẹ̀ lẹ́ṣà ní ṣápáná tí ò pọ̀ jù ju kí ni lọ ju àkídà lọ. ẹ wá ní gbogbo àdìọ́kàn mùsùlùmí pátá nípa ọlọ́run nípa alukur'an nípa àwọn ànábì ọlọ́run tó ti kọjá nípa àwọn màláìkà nípa kọ́dàr nípa àwọn òjíṣẹ́ èyí tó ti lọ nípa àwọn tírà èyí tí wọ́n sọ̀kalẹ̀ kálukùránì tó dé àdìọ́kàn wa ń pa gbogbo àwọn nǹkan wọ̀nyí afárá sàláàtì àdìọ́kàn wa nípa rẹ̀ sàárè àdìọ́kàn wa nípa rẹ̀ alikiyama àdìọ́kàn wa nípa rẹ̀ jahannam àdìọ́kàn wa nípa rẹ̀ nípa àwọn tí ó wọ ọbẹ̀ àlùjànnà àdìọ́kàn wa nípa rẹ̀ nípa àwọn tí ó wọ ọbẹ̀ àti irúṣẹ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe òun là ń ní kíni là ní àkídà tàbá wo àkídà dáadáa kò sẹ́ni tí ò lákìídà ó lè jákìídà bú ó sì lè jákìídà kiri ó lè jákìídà dáadáa nínú àkídà òun ni bẹ́ẹ̀ ní bá ti kú kò wáyé bá àdìọ́ kankan ni tá a dè mọ́lẹ̀ nú ẹ̀mí wa tí nǹkan kò ṣe kí ni tó rújú kó lọ bá Yorùbá náà wá lákìídà tiwọn kò sí ẹlẹ́sìn tí ò ní àkídà tiẹ̀ ìkọ́sẹ̀lì imán àwọn tó wá ń ṣe ìkárù wípé kò sí tó ń já kéèdà kò sí tó ń jẹ́ tau aid látara pé wọ́n láwọn òní náà lùkọ́ dáadáa sínú súnà àwọn àlùfáà ní kéwò ṣé kí ni kéwò yìí wọn dáadáa. ẹ wọ́n rí ọ̀rọ̀ yìí kí ló fà á tí wọ́n ti fẹ́ wù tégbòtégbò fàjẹ́ ùbí hẹ́ẹ̀zẹ̀lì kẹlẹ́ wọ́n ń wá pẹ̀lú bí hẹ́ẹ̀zẹ̀lì kẹlẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ yìí pé mini ajili allah yumayiza bẹ́ẹ̀ àdọ́ọ̀lẹ̀tín wàlífìrìkọ́tín alimusakima. àwọn tí wọ́n ń sọ wọ́n ń sọ nítorí wípé wọn ò fẹ́ jẹ́ á ṣe ìyàsọ́tọ̀ wọn ò fẹ́ jẹ́ á ṣẹ̀ṣà láàrin àwọn òun ló ń bẹ lójú ọ̀nà àtàwọn tí ò sí ní ojú ọ̀nà. ṣe mọ̀ pé àkídá tún sọ híhà olójà mọ̀ pé àwọn Yahudi àti Nasara àwọn kan ti sọnù nù wọn àwọn kan ṣe kí ni àwọn kan lọ bínú sí wọn. àlà àkídàtú sọ̀híà òun ló jẹ́ àmà pé a ní gbé fọ́tò ẹni ọlọ́run bá kan síwájú ká máa wá fi orí kalẹ̀ fún ká máa ti oore kan àbí bárákà kan kó sọ̀kan látara kí ni látara fọ́tò yẹn àkídàtù sọ yìí hàn òun ló ṣòpinya láàrin tá a máa pè ní hálù súnà tàlásì máa pè ní alùbídàì ìkọ́tẹ̀lì iman alàkídàtù sọ yìí hà yìí òun ló jẹ́ ọmọ pé lẹ́yìn ìyá tàlámà àtẹ̀jọ́mọ́ Allah subhanahu wa ta'ala alàkídàtù sọ yìí hà ló fi mọ̀ wá wípé tábà tàwáàfù àní tàwáàfù bì kankan júbọ́lọ́jọ́mọ́ jùmọ́kà lọ kò tún wá ń ṣe gbogbo mọ́kànlá àmà tàwáàfù ilé tí wọ́n ní àtàwáàfù nílé olúwa tí ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láṣẹ kí ni jàmá látàwáàfù a gbọ́dọ̀ lọ sí Madinatu Munawwarah ká lè máa ṣe kí ni ká lè máa ṣe tàwáàfù bẹ́ẹ̀ kí ló kọ́ wa jàmá al-aqidatu as-sahiha. ikhwatal iman àwọn tó wá ń ṣe ìkárù àkídà yìí tí wọ́n ní ẹ má jẹ́ sọ̀rọ̀ àkídà torí tí wọ́n gbà yí dé tẹ ẹ bá sọ̀rọ̀ àkídà ẹ máa ṣòpinya láàrin àwọn wo ló mọ̀nà àwọn wo ló sọnù. ìyẹn sọ ọlọ́ọ̀bá wa àwọn àlùfáà ní wà min ajil alla yuradda alla yuradda ala alil batil ala qawmin muta'allimin minhum wọ́n ní ìdíjọ́ fi ń sọ òun ní pé a ní máa ṣe rọ́dù fún àwọn tó ti sọnù àwọn tó wá níwà àdìọ́kàn yìí àwọn náà ni àwọn kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá mọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ní ìròrí yìí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá mọ̀ tí mẹ́sàn ò ti jókòó sí wọn lára wọn ò ń fẹ́ ká sọ̀rọ̀ àkídà tó dúró gbà yí pé tá a bá ti sọ̀rọ̀ àkídà ẹ takà àwọn nǹkan ẹ tako àwọn nǹkan ẹ sì yin àwọn nǹkan. ló fi já sí pé àwọn ọjọ́ kan bẹ tẹ bá bá wọn pàdé wọn ò ní sọ̀rọ̀ àkídà fún yín ọ̀rọ̀ nǹkan ní ni wọ́n máa sọ ẹ jẹ́ á ṣe papọ̀ àwa mùsùlùmí ẹ jẹ́ á jọ kan àwa mùsùlùmí ẹ jẹ́ á ṣe gbá àwa mùsùlùmí ẹ jẹ́ àmọ́ kí ni nǹkan tá a jọ kan lé lórí ẹ àmọ́ kọ́lé wá. alùsùn náà àti ẹni tí òṣìṣẹ́ alùsùn náà wọ́n pàdé ogun ẹ̀sìn wá ṣẹlẹ̀ àwọn ológun ẹ̀sìn tá ń lọ yìí nǹkan méjì la bùkátà sí tá a fi borí alákọ̀ọ́kọ́ àtàwákùl alallahi subhanahu wa ta'ala kábàrà lọ́lọ́wọ́ bá Allah ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-akhadhu bil asbab káwá mú kankan ká fi ṣàtẹ̀gùn èyí tá a fi borí ní ojú ogun yẹn òun náà ní pé ká má bá yìn òun náà ní pé ká má bá bù yìn òun náà ní pé gbogbo tí wọ́n máa ń lò lójú ogun tí ẹ fi jà kí ẹ kí ni ká máa lò. ká máa lò. eléyìí ni àdìọ́kàn mùsùlùmí tóun bẹ lórí قال الله وقال رسول الله صلى الله عليه وسلم ẹnì kan wá ní mùsùlùmí kejì wá sọ yìí pé ẹ bẹ́ẹ̀ ni a ní àtàwákùl wàlẹ̀ àkàdù bílẹ̀ àsìbáàb àmọ́ tún kù kankan tá a tún gbọ́dọ̀ mú dání àwa ní kí nìkan náà ó wá ní ẹ má jẹ́ àgbàgbé ayẹta o ẹ má jẹ́ àgbàgbé pàrọ̀ o ẹ má jẹ́ àgbàgbé kùsọ̀rí o ẹ má jẹ́ àgbàgbé kì í bá tì tó bá sára báyìí lójú ogun báyìí kí nǹkan má ṣe kí ni kó má wọlé. mùsùlùmí tó ń bẹ lórí alikitaabu wa sunna òun wá sọ yìí pé gbogbo èyí tẹ́ ẹ dárúkọ yẹn kò sínú tá a lò lójú ogun tá a fi ṣe kí ni jàmáà tá a fi borí torí pé ogun tó lọ jà yìí ogun tara wa kọ́ ogun kí ogun ẹ̀sìn ogun ẹ̀sìn ní tàbá kú síbẹ̀ á wọ àlùjànnà láì ṣèṣirò ṣẹ tá a bá sì padà wálé á kórè ogun á máa kó bọ̀ wálé á jèrè tayé látara rẹ̀ á tún jèrè kí ni jẹ̀mọ́ tàlìkìyàmẹ́ ṣẹ́rẹ́ ni tó sọ yí pé kábà ọlọ́lọ́ ọba nìkan ká sì mọ ogun jà káwá fún gbogbo èyí tó kulẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run kí ló mú sọ́jà náà àkìdàtú sọ̀híhà àkìdàtú lálàáfíà àdìọ́kàn tó lálàáfíà nípa ọlọ́ọ̀ba àlá òun ló mú sọ. tó náà ń gbà yí pé ẹni tọ́lọ́ ọ̀rọ̀ lọ́wọ́ òun ni máa borí. abẹ́yìn tó fọ yí pé kápẹ́ra lọ́lọ́ ká tún wá wá àwọn irinṣẹ́ èṣù ká tún ṣe kí ká tún fi mú ká tún fi jó lẹ́gbẹ̀ẹ́ kí lóun náà gbọ́ kàn lójà náà àkìdàtú àlìbáàtìlà àwọn àdìọ́kàn tí ò dáa ló fi já sí pé àwọn tí máa ń ní ẹ má sọ̀rọ̀ nípa àkídà àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tẹ́kọ̀ọ́ tí ṣe kí ni tẹ́kọ̀ọ́ tí yé ni máa sọ. àwọn kejì tí wọ́n sọ yí pé ẹ má jà sọ̀rọ̀ àkídà àmà alhamdulilayi. والرضا والرعاء والرعاء أو الهمج والرعاء أو الاريو لأكبر basket mouth àwọn kan máa ń sọ tó bá rí ni bìlà ilmi wàlà dẹ̀líl àwọn tí wọ́n yàkùzúnà mínizàbálìl من مزابل الأفكار يأخذون من مزابل الأفكار àwọn tí wọn àwọn tí lọ mú àwọn òròrí ẹ̀gbin kan àwọn òròrí ibú kan àwọn òròrí kan tó ń rùn wọ́n ti kó sí làákàyè ara wọn fúnra wọn. àwọn ni wọ́n gbà yí pé Islam kò ní máa ṣòro. àwọn ni wọ́n gbà yí pé kò sí tó burú nínú kádà ẹ̀sìn àbáláyé tí wọ́n ń pè lẹ́sìn àbáláyé wọn lẹ́sìn ẹ̀bọ kádàápọ̀ mọ́ ìsìláàmù kò sí tó ṣe kíni kò sí tó burú bẹ́ẹ̀. òkúwọ́tà iman àwọn eléyìí ìròrí tó rùn ni wọ́n ń gbé káàkiri ìròrí ẹ̀gbìn àwọn náà máa sọ yí pé ẹ má sọ̀rọ̀ nípa àkídà torí pé àwọn tó ní rúròrí burúkú báyìí wọ́n máa jẹ́ lè mọ́mù mọ́ṣáláṣí wọ́n sì máa jẹ́ bàbá nígbàlẹ̀ bàbá aláwo nígbàlẹ̀ lóru. wọ́n sì máa jẹ́ bàbá nígbàlẹ̀ ní òru. bí wọ́n ṣe ń jẹ́ ìmáàmù lọ́sàn-án náà ni wọ́n jẹ́ aláwo ní òru bí wọ́n ṣe ń jà àfà lọ́sàn-án bẹ́ẹ̀ ni wọ́n bónífá ṣe ní òru ẹ máa rí wọn mùsùlùmí láàárọ̀ tó bá dòru wọ́n ti di kíni wọ́n ti di nǹkan mi àwọn eléyìí náà òun fẹ́ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid ẹ má sọ ló fi já sí pé mọ́ṣáláṣí ìlú èyí táwọn lọ́balọ́ba tí wọ́n fowó kọ́ àwọn oníjòyè ní tí wọ́n fowó kọ́ bẹ́ẹ̀ bá gbé ọ̀rọ̀ tàwíìdù débẹ̀ àbí ọ̀rọ̀ àkídà débẹ̀ wọ́n lórí tọ̀hún jáde ni torí wọ́n sọ yí pé ó fẹ́ dá wàhálà lẹ̀ tó ti fi dá wàhálà lẹ̀ ni nítorí pé bàbá lè mọ́mù náà mọ̀ pé òun bẹnu ẹgbẹ́ awo ìwọ́n sì fẹ́ takọ awo pé kò sínú sáà ẹbọ ni mọ́mù tó ń gbégún wọ́n sì fẹ́ takó pé ká máa gbégún kò sínú ẹ̀sìn láwọn irú àwọn àwùjọ àwọn èèyàn báyìí tẹ́ ẹ bá sọ̀rọ̀ nípa tawhid kílẹ̀ wá wàhálà ó lè ń jáde kó mọ́ṣáláṣí ògbẹ̀yìn ni. àwọn àlùfáà ní àwọn tá à ń sọ yìí fàwọn yìí rọ̀ bí dúnà yìí rọ̀ dúnà hazil wàhálà. كما في بعض الصحف وبعض ما يسمونها لفات àwọn tá à ń sọ yìí wọ́n máa tako ìmọ̀ sọ̀rọ̀ àkídà bó ṣe ń bẹnu apá kan nú àwọn òwe èyí tí wọ́n kọ. àwọn àlùfáà wa ní ṣe rí ọ̀rọ̀ àkídà yìí ọ̀rọ̀ tawhid wa hadha shay'un darajat alayhi al-ummatun nǹkan kan ni táwọn àlùfáà ti gbàbẹ̀ kọjá ojú ọ̀nà kan ni táwọn àfáà ṣe kí ni tí wọ́n ti gbàbẹ̀ kọjá. nítorí wípé wàá tán mú bí i àwọn ẹni ìṣíwájú wọ́n ṣàkólé kan ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid ìmọ̀lọ́wọ́n balẹ̀ kan à wọ́n ṣàkólé kan rẹ̀ púpọ̀. nítorí wípé tẹ̀mùyíìzàn bẹ́ẹ̀nà làák wàlẹ̀ bá tè ṣe rí ìmọ̀lẹ́ ọba lọ́kan àti ìní àdí ọkàn tó dáa nípa ọlọ́run òun la fi máa ń ṣòpinya láàrin òdodo àti irọ́ òdodo kí ni ó jẹ́ àmà tawhid kí ni òdodo islam kí ni irọ́ gbogbo ń táwọn èèyàn bá ń ṣe lẹ́sìn lẹ́yìn kí ni jàmbá lẹ́yìn Islam irọ́ ni. tó fi já sí pé ẹni bá ní tawhid ẹ ní sọ fún yín pé ká da ẹ̀sìn pọ̀ kó wá ṣe kí ni jàmbá kó wá gbà tolówó dùn lórí àkídà yìí pé làkún dín ní kún wọlé yẹn dì Bòròbòrò ẹni bá ní tawhid owó ò ní compromise ìgbẹ́ ìtòní káwọn ilé bá nífẹ̀ẹ́ òun kó bá wá ṣe kí ni kó bá wá fi ẹ̀sìn kó máa fi ṣe pàṣípàrọ̀. wọ́n ní tawhid la fi máa ń ṣòpinya láàrin kíni láàrin òdodo àti kíni jama àti irọ́. wà báyìí nàlù húdà wà dọ̀láàlì bákan náà tawhid ni ó jẹ́ àmà ọ̀nà àmà àti ànù tawhid ló já mọ̀ pé gbogbo mùsùlùmí o tó bá ń bẹ lórí tawhid o ó ń bẹ lórí kíni ó ń bẹ lórí ọ̀nàmà. torí ìdàkejì tawhid ó dàbí kíni ashirik gbogbo ẹni tí ò bá ti wá bẹ lórí tawhid yóò bá bẹ lórí kíni jama lórí shirik ishraku billah irú àwọn wo ni àwọn yahudi àwọn Júù àwọn kan fún ọlọ́ọ̀bá lórogún lọ́n ti wọn ni náà fi ní uzeiru bónú lọ́à wọ́n ní uzeiru ọmọ ọlọ́ọ̀ni ó sì bẹnu àkídà ìpé lámìyà líìdì wọ́n lámìyà òlàdì nínú àti ọkàn mùsùlùmí tó lálàáfíà ní pé ọlọ́ọ̀bá òbí wọn sì bí lábala abẹ́wò àwọn Yahudi wọ́n ṣe kí ni wọ́n ṣe ìṣòro ọkùnrin bèèlà. ọbọlọ ọba wọrọ ogun wọ́n fọlọ ọba ní tọlọ bó ara rẹ̀. bákan àwọn nàṣọ́rọ́ táǹpẹ ní àwọn ẹlẹ́sìn Paul àwọn náà wọ́n ṣe ìṣirọ́ọ̀kù bìlá látara yìí pé wọ́n gbà yìí pé màsíwò ìsà bùnùlá yìí pé ànábì ìsà o ọmọ mèrí o ọmọ ọmọ ni wọ́n ṣe ẹ bá ní tawhid yóò mọ̀ yìí pé eléyìí ìṣirọ́kù billah ni kí ló jẹ́ àmà ó fi ń bẹnu àkídà yìí pé lam yalid wa lam yulad tó fi já sí pé ẹni bá ní tawhid yóò mọ̀ lọ́wọ́ balẹ̀ ọ̀kan yóò máa bẹ lábẹ́ àkídà rẹ̀ yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti fọ́lọ́ ọba lọ́mọ o gbogbo ẹnikẹ́ni tó bá ti fún ọlọ́ọ̀ba ní ọmọ àbí ó fi agbára ọlọ́ọ̀ba dọ́gba agbára ẹ̀dá onítọ̀hún ò ní sí lójú ọ̀nà mọ́ ó ti bẹnu kí ni ó ti bẹ lórí àánú yóò máa bẹnu àkídà rẹ̀ bẹ́ẹ̀. ìkúwọ́tà ìmán àwọn ìfọ́ ni wàlàkínà ulaika lahum qasidu fi hadha hum yuriduna an yuma an yuma hum yuriduna wọ́n ní àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí lahum qasidu wọ́n ní èròǹgbà kan fi hàdà nínú tí wọ́n sọ wọ́n dùn náà àwọn eléyìí wọ́n gbà yí pé yudamiju yudamiju nẹ́ẹ̀sà ẹ̀ mọ́tà torí ẹ̀ sọ nítorí pé yudamiju nẹ́ẹ̀sà tó bá ní yudamiju nẹ́ẹ̀sà ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n fẹ́ kí àwọn èèyàn bọ́nú ara wọn. ìdèkánù ṣẹ́yìn fi ṣẹ́yìn wọ́n fẹ́ kí àwọn èèyàn bọ́nú ara wọn. ṣé èsì mà yí pé tẹ́ ẹ bá ti kí èèyàn bọ́nú ara wọn kò ní sí pé à ń ṣe àyàfi láàrin ara wa mọ́. bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ gba ẹ̀sìn pọ̀. àwọn tí wọ́n máa ń sọ wọ́n fẹ́ gba ẹ̀sìn pọ̀ ni wala yakunu hunaka farikun bayna al-mulhid ó wá ń sọ yí pé kò gbọdọ̀ sí yàtọ̀ láàrin ẹni tá à ń pè ní mulhid àti wazandik tọ́lá ń pè wọ́n fẹ́ sọ fún wa yí pé mulhid o wazandik wọ́n ní kò sí yàtọ̀ láàrin wọn tọ́lá ń pè àpẹẹrẹ mulhid ni Wọlé Ṣóyínká ìnáwó mulhid torí pé Wọlé Ṣóyínká òun gbà yí pé kò sọ́lọ́hùn mulhid ni wàsádìkù ẹni tó já sí pé òun gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ àmọ́ kò ṣe kíni kò sí láwùn ó fẹ́ jẹ́ àmọ̀ pé kò sí yàtọ̀ láàrin wọn. ẹni tó ní kò sọ́lọ́hùn kèfèrí tí ẹ ju ti ṣàìtọ́ọ̀nù lọ. ìjà tó bá ní nínú mulihid àti shaitan mahu ashadu kufran alóhùn torí pé ṣàìtàn òun gbà pé ta ní bẹ̀jẹ̀ náà ó gbà sí àlàmbẹ̀ òun gbà pé aláṣẹ kí ni jama wàzẹ́ndìkù òpònú èèyàn afọ́dúfọ́dá yẹn ẹni tó já sí pé fúnra rẹ̀ ló lọ gbégi ló bẹ bí èrè tó ṣe kiri jàmá tó forí balẹ̀ fún. àwọn ní kò sí yàtọ̀ láàrin wọn wọ́n ṣe dámú jù wọ́n ní kò sí yàtọ̀ láàrin wọ́n ti wọ́n bọnú ara wọn àwọn tó máa ń ṣe ìtàrò àkídà. bákan náà wọ́n lè mú sẹ́kìnì wọ́n lè mú sẹ́kìnì wọ́n mú pẹ́ẹ́dì wọ́n jẹ́ àmọ̀ yìí pé ìdí tó sọ pé mọ́ máa sọ̀rọ̀ tàwíìdì nípa sọ̀rọ̀ àkídà wọ́n jẹ́ àmọ̀ yìí pé mustakim àti mubtadi kẹ̀kẹ́ náà ni wọ́n alùsùnà là ń pè ní mustakim mubtadi là ń pè ní alùbídà ẹni ṣe súnà tó wà multazim pẹ̀lú súnà àtẹni tó já sí pé súnmà yóò máa ṣe súnà tó bá tún yá yóò ṣe bídíà wọ́n láwọn méjèèjì nǹkan kan náà ni wọ́n wọ́n ti àwọn méjèèjì bọ́nú ara wọn. àwọn àlùfáà ni wà ìnàmà yàbùkúnà tààtà mùsùlùmà tààtà mùsùlùmàtìn mùsùlùmàtìn ismail islam li ajilin tawahidu mùsùlùmí na wọ́n ní ìdí tí wọ́n fi gbà báyìí wọ́n ní gbogbo àwọn èèyàn pátá ó gbà pé ọlọ́run bá ń bẹ ní o àbí kò gbà pé ọlọ́run bá ń bẹ ní o ó sí lọ́ọ̀ ní o kò sí lọ́ọ̀ ní o ó dúró déédéé ní o kò dúró déédéé ní o ó ṣe súnà ní o kò ṣe súnà ní o ṣóṣá ìgbà pé ìsìláàmù ẹ̀sìn ọlọ́run ní bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ akó ogun ọpa kò sábẹ̀ ìsìláàmù nítorí ìṣọ̀kan wa mùsùlùmí má tako tìjáníà ìwọ ló kàn ṣe súnfí tiẹ̀ má tako ní súnfí nítorí kí ni ìṣọ̀kan wa mùsùlùmí má tako kọ̀dìríyà ìwọ ló ṣe kọ̀dìríyà ń tiẹ̀ nítorí ìṣọ̀kan wa mùsùlùmí má tako amadíyà tó lánàá bí mi tún wá lẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pátákó wọn nítorí ìṣọ̀ká wa mùsùlùmí àwọn tánírú ròrí yìí tí wọ́n sọ yí pé ṣáà máa ṣe tiẹ̀ tó lè rẹ́lẹ̀ kó máa ṣe kí ni kó máa ṣe tiẹ̀ àwọn náà máa ń tako ẹ má máa sọ̀rọ̀ àkídà àti tawhid torí pé wọ́n gbà pé àkídà àti tawhid ṣe kí ni òun ló ń pín àwọn mùsùlùmí nítorí ẹ̀ náà fi sọ pé máa sọ. àwa ni kọ̀dìríyà ta ló dálẹ̀ ẹlẹ́dùkọ́dìrì Jailani kàmákìlà ẹ dárúkọ sọ̀hábà tó jẹ́ Abdulkadir Jailani ṣé sọ̀hábà ni Tijani àtàlódàálẹ̀ wọ́n ní Ahmed Tijani ṣóun jẹ́ sọ̀hábà ojú ọ̀nà ẹ wá sọ yìí sójú ọ̀nà ànábì ni àbí ojú ọ̀nà àwọn tẹ́ ẹ dárúkọ. ǹjẹ́ tá a bá fẹ́ ṣèjọsìn ṣàníyàn kan ń bẹ tá à ń dà wípé a fẹ́ ṣèjọsìn ní ìbámu súnà ànábì wa Muhammad sallas abẹ́ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ lọ́sìn. à ń ṣiṣẹ́ yìí láti tẹ̀lé ọlọ́run àti ìtẹ̀lé ìbámu súnà nàbí wa Muhammad ẹ wá lọ dẹ́sìn ní ìkalẹ̀ ẹni ṣe ẹni ṣe tìjàníyà tó bá fẹ́ ṣe wàsífà rẹ̀ yóò sọ pé òun ṣe aláàtọ̀rí kọ̀tìn amada Tijani tọ̀rípọ̀ ànábì wàá dà. lẹ́fìrí wípé gbogbo tí wọ́n ń ṣe nínú ìjọ òun ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ń tó tako tànẹ́bì ni. ẹni ti ṣe kọ̀dìríyà náà òun náà sọ pé òun ṣe kọ̀dìríyà alẹ́ àtọ̀rí ìkọ̀sìn Abdulkadir Jailani. ìyí tí wọ́n ń ṣe nù jọ òun ẹ rí wípé ó lóun ṣe lójú ọ̀nà Abdulkadir ojú ọ̀nà ànábì wa kọ́. torí wọn ò rọ́ Abdulkadir sí wa ká tẹ̀lé. wọn ò sì rámúdàtì járí sí wa ká tẹ̀lé wọn ò rẹ́ nìkankan sí wa pé ká tẹ̀lé yàtọ̀ sí tàrí jẹ̀mọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam walakum fi rasulillahi uswatun hasana ànábì ni wọ́n ní á tẹ̀lé in kuntum tuhibbuna Allah fattabi'uni tó bá ní nítòótọ́ lè sọ fún wa yí pé ẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọlọ́run nífẹ̀ẹ́ tẹ̀lé òun ni Muhammad ni ẹ tẹ̀lé ìkọ́tẹ̀lì iman bàbá tẹ̀lé ànábì ẹ̀tọ́ ní adún tẹ̀lé òun náà ni kú lẹ́fà rọ́ṣìdù alimadi yìí alimadi yìí àwọn tó ní àtẹ̀lé nìyẹn àwọn tó bá ní àtẹ̀lé yìí àwọn ò dátọ̀ rí kọ̀ọ̀kan kalẹ̀ àwọn bá kí òní tọ̀rí kọ̀ Umaru òní Usman òní Ali òní àwọn àbá wa fún wọn lésì pẹ̀lú ògbọ́ ọlọ́run ibi ìlà wa dúró sí á tẹ̀síwájú náà tó gbọ́ pẹ̀lú ògbọ́ ọlọ́run. kí ni èsì táwọn àfáà ni a máa fún àwọn tó máa ń sọ yìí pé ẹ má máa jẹ́ a máa sọ̀rọ̀ tawhid torí òun ló ń pín àlùkùnmá fanakúlù lẹ́hùn àwọn àlùfáà ni tó bá sọ bẹ́ẹ̀ èsì wọn lélẹ́yìí alimuslimu náà ẹjọ́ mọ̀ yìí pé ṣe rí àwa mùsùlùmí lẹ́yẹ̀tàwà ìdúnà ìlà alẹ́ àkídàtì sọ̀híhàtì mùsùlùmí o wọn ò ní ṣọ̀kan láyàtàwà ìdúnà láyàtàwà ìdúnà ìlà ala àkídàtì sọ̀híhàtì mùsùlùmí ò ní ṣọ̀kan o àyàfi lórí kíni lórí àkídà kan lálàáfíà. àdìọ́kàn tá a fi máa ṣọ̀kan lé lórí òun náà ni àdìọ́kàn tá a rí nínú alukur'an nípa ọlọ́run nípa ìsìn. báwo la ṣe ṣọ̀kan? èmi ń sọ wípé ìnà dínà ìdàlá àlìsílám àkídà tèmi nìyẹn ìdíẹ̀sì kan ṣoṣo ṣọ́ tí Allah fẹ́ gbà lálìkìyàmà òun náà ní Islam wọ́n wá sọ fún mi wípé ẹlẹ́sìn míì náà wà lìjẹ́nà ṣáàṣọ kan ṣá torí ọ̀rọ̀ tó sọ ìwọ ò lẹ́rìí fún náà Al-Qur'an ìmùtájọ gbàgbọ́ torí ọ̀rọ̀ tó sọ ìwọ ò lẹ́yìn fún un súnà tàbí gbàgbọ́ ṣáṣọ kan jàmọ́ kálá àníṣọ kan. wọ́n ní bákan náà àkídàtù àlẹ́tì jábà àti sọ̀áàbàtù wàkẹ́ẹ̀nù mùtàfàríkì wọ́n ní àkídàtù ọlọ́láfíà yìí òun gángan ní àwọn sọ̀áàbà wa yìí àwọn sọ̀áàbà wa tó já sí kí wọ́n gbà fánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n papọ̀ lé lórí. ìpapọ̀ wọn lé lórí lórí àkídà tó lálàáfíà nígbà tó já sí pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mútàfàríkù wọ́n jẹ́ni tó ṣe kí tí wọ́n pera wọn yẹlẹyẹlẹ. ọlọ́run nínú Al-Qur'an al ọlọ́ni lámì yẹ̀kú lílẹ̀ dínà káfàrú mínú àlìlì kìtàlù wàlì mùsùlùkìnà mọ́nfàkìnà àtà táàtì yawmal bayyina àtà táàtì yawmal bayyina nam umul bayyina ọlọ́ni lámì yẹ̀kú lílẹ̀ dínà káfàrú mínú àlìlì kìtàlù wàlì mùsùlùkìnà mọ́nfàkìnà àtà táàtì yawmal bayyina ọlọ́ọ̀ni ẹ̀rí lámìyẹ̀kú lẹ́dínà kẹfẹ́rù alẹ́dínà kẹfẹ́rù lámìyẹ̀kú lẹ́dínà kẹfẹ́rù min alikitab àwọn tá à ń pè ní kèfèrí kò mà jẹyọ nínú àwọn alikitab wàhálì mushrikin àtàwọn ẹlẹ́bọ abọ́gibọ̀pẹ̀ ìgbà wọn ni kèfèrí jẹyọ láàrin wọn ìgbà wo ni ìṣàìmórí sọ́lọ̀ ọba aláàdín sáàrin wọn. àtàtà tíyàwó mo lè bá yìí náà ṣèbí ńgbà tí ẹ̀ ń dé wá bá wọn ni kílẹ̀ rí náà alukur'an kílẹ̀ rí náà nabiwa muhammad izan àwọn sọ̀hábà káwọn mutafarriqin wọ́n yẹ tara wọn tẹ́lẹ̀ ni wọn ò ṣọ̀kan àmọ́ tí ló fọwọ́ dẹ̀yọ̀ kan akídàtú sọ̀híhà ọlọ́ọ̀bá láàṣọ́dá al-Qur'an al-Karim ọlọ́ọ̀bá ni waskuru ni'matallahi alaykum ọlọ́lẹ́yìn sọ̀hábà ẹ rántí ìdẹ̀ra wa lẹ́yìn lórí iz a'daa. ọlọ́run tó jásí pé nígbà kan rí ọ̀tá ni ìsìnkúntùm àdá ọlọ́run ní nígbà kan rí ọlọ́run ní kíni ọ̀tá ni yí. fàálàfà báyìnà kúlù bìkún bikom. ní àwa la so ẹ̀mí yín papọ̀ kí lọ́lọ́run máa fi so ẹ̀mí àwọn èèyàn papọ̀ tí wọ́n fi máa ń di ọmọ ìyá kan náà tí wọ́n sì máa fẹ́ra wọn dénú tí wọn ò ní jàǹbá ara wọn òun náà ní kí ni al-aqidatu as-sahiha. Suratul Imran aya one oh three àwọn àlùfáà ní aya yìí kí là ń gbé yìí lábẹ́ rẹ̀ màlẹ́bí jama'a bayna sọ̀ábàtì mìnísírìkọ̀tìn wàtànáhùrí ìlà hazihi àkìdà àlẹ́tì ìyà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. àwọn àlùfáà ní kí ni nǹkan tí àwọn sọ̀hábà papọ̀ lé lórí kí ni nǹkan tí ó sọ àwọn sọ̀hábà tí wọ́n pín yẹlẹyẹlẹ di ẹyọ ọ̀kan ṣoṣo tó já sí pé ojú ọ̀nà táwà tẹ́lẹ̀ ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni débi wípé wọ́tẹ̀nẹ́hùr wọ́n máa ń bára wọn jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni tẹ́sí máa ń tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ àmọ́ ń gbà tí oníkálukú wọn tí wọ́n jọ̀tá tí wọ́n ń bẹ lórí nǹkan kan ọ̀rọ̀ kan tó ń bẹ nínú ẹ̀mí wọn tó fi ṣiṣẹ́ kí lọ́rọ̀ náà la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam eléyìí ló sọ wọ́n di ẹyọ kan o ló fi já sí pé gbogbo mùsùlùmí tó bá ń wá ìṣọ̀kan nù síláàmù yìí káṣọ̀kan kọ́rọ̀ wa jẹ́ kan kí dojúkọ wa tó jẹ́ kan kí tíra wa tá ń tẹ̀lé èyí tó jẹ́ kan káwa náà wá ṣọ̀kan nínú ẹ̀sìn yìí kí láàrin jẹ́ náà àkídà láàrin àkídà tó lálàáfíà abiyọlọ́ba allah na wa ta'ala èyí tí a sọ lónìí kọ́lọ̀ fi ń sánà sọ̀tẹ̀nù kan wa allah rahman á tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ abiola ọba Allah subhanahu wa ta'ala èyí tí a sọ yìí kí ọlọ́run sùn sánà sánà tẹnu kọ̀ọ̀kan wa.